gbàgà ọlọ́pàá ìyẹn tó bá jẹ́ pé ó ṣẹ̀ sí òfin yẹn hmm. Hmm. láti gbé lọ sílé ẹjọ́ tó bá ti jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àti gẹ́gẹ́ bí iṣẹ́ táwa ń ṣe àwa ti ní kéèsì lóríṣiríṣi tó jẹ́ pé èèyàn lo eight months lọ́dọ̀ ọlọ́pàá ah. a ti ríbi tó jẹ́ pé èèyàn lo three months lọ́dọ̀ ọlọ́pàá a ti ríbi tó jẹ́ pé èèyàn lo ju the stipulated amount of time hmm. tó yẹ kó lò lágọ̀ọ́ ọlọ́pàá kí làwọn tó ń fa àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọ̀nyí that is the question begging for answer. na ẹ̀yin láti béèrè ìbéèrè kò yẹ kẹ́ ẹ̀ dà mí nítorí kò yé ènìyàn rẹ̀ ẹ à ń sọ̀rọ̀ ọlọ́pàá ìjọba wà ń bẹ̀ àwa aráàlú wà ń bẹ̀ láàárín àwa mẹ́tẹ̀ẹ̀ta ta ló yẹ kó fìdí òfin ẹ̀tọ́ ọmọnìyàn múlẹ̀ káyé ó jàǹfààní ẹ̀ ṣèjọba ni àbọ̀lọ́pàá àbáwọ̀ aráàlú amòfin wa dára ló. ẹ ṣe lákọ̀ọ́kọ́ ó wà ní ọwọ́ ìjọba wa. lọ́nà. torí pé àwọn ìjọba yìí àwa náà ní. bẹ́ẹ̀ni. bó ṣe it is through our votes a dẹ̀ fi wọ́n síbẹ̀ pé kó dáàbò bò wá ní. ara wa ni wọ́n bẹ́ẹ̀ni. kó dáàbò bò wá ní nígbà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn náà àwọn ẹ̀tọ́ wa yìí bá ṣe sọ wọ́n ti bá wa fi sínú ìwé tá a lè rí kà tó bá ní nǹkan tí ènìyàn ṣe